الحمد لله رب العالمين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته حديث انه رياض الصالحين كتاب اللباس ìjọ ان شاء الله يفوا. wa <clears throat> àwọn باشا ويوا. aṣọ wíwọ̀ àkòrí tí wọ́n mú fẹ́ máa mú àwọn àhàdìsì wá lábẹ́rẹ̀ ní babul istihbabil kọmẹ̀ṣ ṣíṣe lẹ́tọ̀ọ́ tàbí ìjẹ́ ẹ̀tọ́ alkọmẹ̀ṣ ká máa wọ aṣọ tí wọ́n ń pè ní kọmẹ̀ṣ alkọmẹ̀ṣ yìí oní wọ́n tú sí bùbá nínú èyí tí wọ́n tú sí rìádìsọ́ yorùbá yìí ẹ̀rí pé ta bá lọ wo tèébú ẹ̀ ṣẹ́ẹ̀tì ni wọ́n tú sí ṣẹ́ẹ̀tì <laughs> so aṣọ wo ni wọ́n ń pè ní kọ́mís ó ní aṣọ tá a wọ̀ tọkùnrin wọ̀ tí aṣọ náà tí ó bo òkè ara ni wọ́n ń pè ní kọ́mís hadith alákọ̀ọ́kọ́ yìí tó wà ń bẹ hadith umu salama radiyallahu ta'ala anha tó sọ pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kana ahabbu thiyabi ila rasulillahi sallallahu alaihi wasallam lil qamis aṣọ tá nàbí nífẹ̀ẹ́ sí àti wọn wọ̀ jù ní aṣọ tá mọ̀ sí qamis tá mọ̀ sí tí wọ́n tún sí bùbáyìí hadith ti tàárọ̀ yìí ń sọ pé láti ọ̀dọ̀ asma binti yazid الأنصارية رضي الله تعالى عنها قالت أني كان كم قميص رس كان كم قميص رسول الله صلى الله عليه وسلم إلى رزق pípé aṣọ tí wọ́n tú sí bùbá yìí tánàbí máa wọ̀ ní tiẹ̀ kìí ṣalápá péńpé ẹgbẹ́ bá pé bùbá yìí ọ̀pọ̀lọpọ̀ máa wò pé wọ́n ní ìtànábíwá Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ tó máa ń gùn títí tá fi débi ọrùn ọwọ́ títí tá fi dé ọrùn ọwọ́ ìlàrús ibẹ̀ ló máa ń gùn dé ọrùn ọwọ́ ibẹ̀ ni ó máa ń gùn dé so obìnrin pé tábà ti wọ bùbá yẹn ọwọ́ rẹ̀ ó máa jẹ́ ọlọ́wọ́ gbogbo ìtànábí máa ń wọ̀ ní òun tí kò ó sì máa gùn débi ọrùn ọwọ́ ṣùgbọ́n kò ní gùn kọjá ọrùn ọwọ́ ìyẹn ló fà lẹ́gbẹ́ àwọn àhádìtì ní wà tí afá yìí tí ó mú wa ìyẹn ni Imam Nawawi irú àdìs tó tẹ̀lé eléyìí ó ní وعن ابن عمر رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال ابن عمر رضي الله عنهما ليكوجي رضي الله عنهما kọ́lọ̀n bá ní kẹ́ bàbá àtọmọ ó ní ànábì tí ìkẹ́ àtọ̀lọ́lọ́run bá ń bẹ fún sọ pé mẹjárọ̀ sáùbà kòyàlá làmìyànzòrò lọ́ọ̀hù ilé ìyá ọmọ kìyàmà ẹnikẹ́ni tó bá wọ aṣọ rẹ̀ ńlẹ̀ ní ti gbéraga ọlọ́run bò ní bojú wò níjọ́ gbèǹde jẹ́kọ́lọ́run ní ṣíjú àánú wò gbàtánà bí sọ̀rọ̀ yìí pé ẹ bá wọ aṣọ rẹ̀ ńlẹ̀ ní ti gbéraga ọlọ́run ò ní síjú àánú wò níjọ́ ìgbéǹde abubakar wá ní yá Rasulullah ìrẹ òjíṣẹ́ ọlọ́run inna izari yastarikhi illa an ata'ahada àmọ́ ìzárí tí wọ́n tún níbi sí eh, ẹnikẹ́ tó bá wọ aṣọ ìlọ́dì wọ́n tún sí aṣọ ìlọ́dì nínú ilé aṣọ ìlọ́dì yẹn náà ni ìzáàrò ní ìró ó wà nù àṣà àwọn lárúbáwá nígbà yìí tí wọ́n bá wọ́n máa ń lo aṣọ táǹkì ní ìzáàrò ìró wọ́n á ró ìró ṣùgbọ́n ìró yẹn kìí ṣe báwọn obìnrin ṣe ń lò wọ́n ń lò táwọn obìnrin ilẹ̀ Yorùbá tí wọ́n ró ìró àti bùbá rárá wọ́n máa wọ aṣọ gbọ́ọ̀rọ̀ tó gùn lé e lórí tó jẹ́ pé téèyàn bá ń wò wọ́n gan èèyàn lè mọ́ mọ̀ pé rò gan ni wọ́n ṣe kí ni òun ni wọ́n rú yóò kàn ra ìyọ́ ń sàlẹ̀ àwọn èèyàn ń ṣe dáadáa ń sìn àwọn ìran míì náà dẹ́wà tó jẹ́ wípé kò ní yóò èèyàn ò rí pé rò gidi ni wọ́n ṣe rò àwọn ìran oríṣiríṣi ló wà ó jẹ́ aṣọ tí wọ́n ṣùgbọ́n mo wá wọ aṣọ tó gùn díẹ̀ wọ́n wọlé lórí ìròyìn ọmọ hàn nísàlẹ̀ sọ́nà hadithi yìí ó ní ẹni yìí tú sí aṣọ ìlọ́dì kó pé tó wà nínú hadithi gangan ni manjarro sáwùbà ú anábì ò sọ pé manjarro ni ẹni tó bá wọ aṣọ rẹ̀ nílẹ̀ sọ pé bóyá ìró rẹ̀ tàbí ìlọ́dì aṣọ ẹni tó bá ń wọ ọlẹ̀ ní tìgbéraga ọlọ́run ò ní ṣíjú àánú wo onítọ̀hún gbogbo ìwà Abubakar ń tiẹ̀ ló wá sọ pé èrò tóun máa ń rú sáṣọ tòun táwọn tí a tún pè ní lọ́dí ó máa ń gbálẹ̀ tóun ò bá ṣe kí ni tóun ò bá mójútó tóun ò bá mójútó yẹn tóun ò bá fà sókè. Okay ànábì sallallahu alaihi wasallam wá dá lóhùn wípé faqala rasulullahi sallallahu alaihi wasallam innaka lasta mimman yaf'aluhu khuyala ó sí nínú àwọn tó ń ṣe bẹ́ẹ̀ ní ti gbéraga rawa al-Bukhari wa rawa Muslim ba'dahu mọ́ Bukhari ló gbà wá Muslim náà gbà àwọn mí wà bẹ́ẹ̀ nínú àdíṣe ìta kàńsìn yẹn alérífàyọ́ ń bẹ̀ pé ó fi hàn pé èèyàn lè sọ wípé ìtumọ̀ rẹ̀ ni pé aṣọ èèyàn bá máa wọ́lẹ̀ tí ò bá jẹ́ ti ara ìgbéraga ló ti ṣe ò ní kò sí láìfí kankan ń bẹ ọ̀rọ̀ yẹn yóò dàbí ẹni kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni kéèyàn mọ̀ wọ aṣọ èèyàn lẹ̀ rárá torí pé téèyàn bá ti gbọ́ pé kí wọ́n mọ̀ wọ aṣọ nílẹ̀ káṣọ wa mọ̀ gbálẹ̀ yẹn téèyàn wá tó ń ṣe bẹ́ẹ̀ ìyẹn gangan náà nígbéraga ó ti gbéraga sí ọ̀rọ̀ tí yóò jíṣẹ́ ń sọ <clears throat> sallallahu alaihi wasallam ní tá fi mọ̀ nínú àdífì gangan ni pé rí pé Abubakar sọ pé tí mi ò bá mójútó yẹ bí ẹ̀ pé rò ni bóyá yóò ti rọra lọlẹ̀ yóò mọ̀ wọlẹ̀ yóò wà tún fà sókè yóò tún tún ró àwọn àsìkò tóhun ò tí ìtún ró yẹn tóhun ò tí ìtún ìró yẹn ró táṣọ yẹn fi wọlẹ̀ tóhun ò mọ̀ yẹn òun ni Abubakar sọ pé nígbà tóhun ò tí ìmójútó yẹn ń kọ́ ànábì bá ní ti ẹ̀yẹn lásìkò yẹn kìí ṣe kí ni kìí ṣe ti gbéraga torí kò mọ̀ọ́mọ̀ ṣe lásìkò yẹn fúnra àrùn yẹn ló gbálẹ̀ yẹn máa kí àná àdìsí ní òun bó tilẹ̀ pé wọn mú yẹn wá nù rí àdìsọ́ lè rí tí Aisha radiyallahu ta'ala anha tó jẹ́ ìyàwó ànábì Muhammad sallallahu alaihi wa tó sì tún jẹ́ ọmọ Abubakri radiyallahu ta'ala tó sọ wípé abubakar bàbá òun jẹ́ ẹnìkan tó jẹ́ pé èèyàn wẹ́lẹ́ pẹ́lẹ́bẹ́ ni wẹ́lẹ́ ń jẹ́ báyìí ni kò lára ó sì ní kò ní ní tá à ń pè ní bàràdì ó ní kò ní bàràdì ó ní eléyìí ló fà aisha ló tó máa ń tẹ̀síwájú o eléyìí ló fà tí aṣọ rẹ̀ fi máa ń wọ́lẹ̀ nígbà míì so tó bá ró ìró yẹn ó dàbí ọkùnrin náà tí ò bá ní bàràdì dáadáa ẹni pé tó bá dé ṣòkòtò ṣùgbùtù yẹn ó mọ̀ jábọ́ díẹ̀ ó yàtọ̀ sáwọn tó ń ságì o ilé yàtọ̀ ságì tó bá dé okùn ṣòkòtò tàbí tó bá lo bẹ́líìtì ìgbànú tó wọ trọ́sà tó dé ẹ̀rì pé tí díẹ̀ bá pẹlẹbẹ aṣọ yẹn ó mọ̀ lọlẹ̀ ẹ̀rì pé lọ́pọ̀lọpọ̀ àgbà yóò mọ̀ fọwọ́ sí kíni yóò mọ̀ fífà sókè so àsìkò tó gbálẹ̀ yẹn nígbà tí kìíní yẹn jábọ́ fún rárá rẹ̀ yẹn òun ni àsìkò lànàbì sọ pé hàn ó sínú àwọn tó ń ṣe nítorí ìgbéraga mọ́ tí kí nìyẹn bá mọ̀ mọ̀ tí ẹ̀ bá mọ̀ mọ̀ dá aṣọ tó ń wọlẹ̀ ìyẹn ti máa bọ́ sínú ìgbéraga tábàwọ̀ àdìs Abu Hurairah radiyallahu ta'ala anhu tó tún tẹ̀lé àdìs yìí ó ní òjíṣẹ́lá Muhammad ọlọ́run ọba òní síjú àánú wò ó níjọ́ gbèǹde àkìyà níjọ́ gbèǹde ẹnikẹ́ni alọ́lọ́run síjú àánú wò ẹni tó ń wọ aṣọ rẹ̀ nílẹ̀ ìzáàrù níbi ànábì wa sọ̀rọ̀ ìzáàrù gangan aṣọ lọ́dí yẹ èrò yẹ tó ń ní ti ti ìgbéraga nínú Abu ìyẹn hadith tuntun tẹ̀lé seven nine six ní sọ pé sọ pé ma asfala mina lè ka ọ̀bẹ́yìnì mina lè ìzárí fáfinà èyí tó bá ti bọ́ sísàlẹ̀ kọjá kókósẹ̀ méjèèjì nínú ìzáàr aṣọ tá ń pè ní ìró yẹn tó bá ti kọjá rẹ̀ sísàlẹ̀ fáfinà iná ni ó wọ̀ ìyẹn ni pé ó ń fi gbèdéke ibi tí aṣọ lè wọ̀ tó lè gùn dé àwọn ó ń fi gbèdéke ẹ̀lélẹ̀ pé òkè kókósẹ̀ kókó ẹsẹ̀ wa méjèèjì òkè rẹ̀ ẹ̀rí pé òun náà ààyè yẹn ó ṣe fọwọ́ dìbò kókósẹ̀ àwa wà níbẹ̀wọ̀ wa tá bá di ẹsẹ̀ wa mú láti ìsàlẹ̀ orúnkún táwọn ọlọ́sọ́nà ojúgun táwọn ọlọ́sọ́nà kókósẹ̀ ẹ̀rí pé tá bá dísàlẹ̀ kókósẹ̀ yà ń ọwọ́ yìí ẹ̀hẹ́ ibẹ̀ yẹn ni ó gbọ́n jù aṣọ mùsùlùmí ò gbọ́dọ̀ àìjẹ́bẹ̀ tó bá ti lè kọjá àṣà ìbẹ̀yẹ ìyẹn yóò ẹsẹ̀ ń wọná lọ ní ẹlọ́mọ́ṣíwá lọ́mọ náà Abu Hurairah radiyallahu ta'ala anhu òní ó gba àdísì wá igbó ṣe wá nù àdísì Imam al-Bukhari Abu Dharr radiyallahu ta'ala anhu òun náà ó gba alátọ́dà anábì sallallahu alaihi wasallam wípé sàlẹ́sẹ̀tù àdísì fún tẹ̀lé nìyẹn la yukallimuhumullahu yawmal qiyamah àwọn èèyàn mẹ́ta kan ń bẹ irúfẹ́ àwọn èèyàn mẹ́ta kan bẹ kìí fáwọn èèyàn mẹ́ta kan wà lábùkù fáwọn èèyàn mẹ́ta ní gbogbo àgbàlá irúfẹ́ àwọn èèyàn mẹ́ta kan wà hmm? irú àwọn èèyàn mẹ́ta kan wà láyùká límúhùlọ́hù yàó mẹ́lìkì àmà ọlọ́run ọba ò ní bá wọn sọ̀rọ̀ níjọ́ gbéǹde àwọn àfáà ṣàlàyé pé kò ní bá wọn sọ̀rọ̀ àánú kankan wà láyà ń dòrò ilé kò ní wò wọ́n ṣàlàyé pé kò ní ṣíjú àánú wò wọ́n nìtúmẹ̀ wàhálà yuzakihim ọlọ́run ní fọ̀ wọn mọ́ wàhálà huma yóò mọ̀ bẹ fún wọn ìyà ẹlẹ́ta ìlérò kọ́ọ̀lá fàkọ̀rọ̀ Rasulullahi ó ní ànábì ọ̀rọ̀ yìí ó pààrà ọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta salata Eh? ìparẹ̀ ní ẹ̀mẹ́ta mìíràn kọ́lá abudar abudar wá ní kọ́ọ̀bù wà kọ́sìrò wọ́n mọ̀ sórí ibú o wọ́n mọ̀ tí ṣòfò mọ́ ní hùm ya Rasulullah àwọn owó làwọn tó ń sọ yìí tọ́lọ́run ní bá wọn sọ̀rọ̀ àánú tí ò ní síjú àánú wò wọn kò ní bá sọ̀rọ̀ àánú yóò mọ̀ bẹ fún ẹ̀yẹ lẹ́tẹ̀ lérò ah wọ́n sórí ibú o wọ́n mọ̀ tí ṣòfò àwọn owó ní ilé òjíṣẹ́ Ọlọ́run kọ́ọ́lù òjíṣẹ́ ọlọ́wà ní almusbilu ẹni àkọ́kọ́ lẹ́ni tí ó ń wọ aṣọ rẹ̀ lẹ̀ aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ aṣọ rẹ̀ ṣe gíní ó kọjá kókósẹ̀ ìtumọ̀ kéèyàn wọṣọ lẹ̀ aṣọ èèyàn kọjá kókósẹ̀ torí pàtàkì ti án àti àwọn olófòfó àwọn ogun náà pé àwọn olófòfó àrẹ́bì tí wọ́n ní àwọn ẹni kẹta wàlèmú fi kù sí làátàhù bìlẹ̀ halifili káàdì ẹni tó ń ta ọjà pẹ̀lú ìbúra èké pẹ̀lú ìbúra rọ́ àwọn yẹn pọ̀ lọ́jà dáadáa alájí ẹ bá wa ra ibi táwa gan ti ń ra àríra bẹ́ẹ̀ wàlá ìtàlá ẹ̀kú mọ́ jó yẹn kàn jókòó lé five hundred èmi náà ra bí mo ti ra wàlá ìtàlá àwọn òjì kódà àwọn òjìrì kankan mẹ́ iye tó ń ra gangan ní ọdún táyì àti gbogbo kan tí ọdẹ àti wálẹ̀ irọ́ nípa o hundred naira ló kó níbi títí ń kó gbogbo owó tó fi kó wá owó ọkọ̀ tó wà lórí ọjà kọ̀ọ̀kan kò ju fifty naira lọ one fifty ẹ̀wọ̀n tó lọ ń ṣe pé hmm? yóò àmọ́ búra ìké láti fi tajà irú àwọn yẹn wọn ò ní ṣe kí ni o wọn ò ní àwọn yẹn wọn ò ní níjọ́ pé ilé ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ àánú kò ní ṣíjú àánú wò yóò sì wọ́n bẹ fún wọn yẹ lẹ́ta ilérò hmm? yẹ lẹ́ta ilérò astafula alìmọ̀ náà nù yẹn ọlọ́run ní látúbi tílù sọ̀dàkọ́ ti kún bèlè mẹ́ni wàlẹ̀ àdà alìmọ̀nà ni ẹni tó ń ṣe èrègún kìí ṣe lófòfó ẹni tó ń ṣe kíni ẹni tó ń ṣe èrègún lórí tó ṣe fúnyàn orí tó ṣe fúnyàn yóò mọ̀ tó ṣe èrègún lórí ẹ̀ ẹwọ gbàtẹ́ni bá dé ìwọ tí bá ṣe àwọn aṣọ èèyàn irú àwọn èèyàn báyìí onírègùn hmm? alìmọ̀náàn onírègùn onírègùn àwọn yẹn àwọn mẹ́ta ní kí lẹ́ni àkọ́kọ́ ẹni tó aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ sísàlẹ̀ tálẹ́ni kejì onírègùn tó ń ṣe règùn tálẹ́ni kẹta ẹ̀ tó ń ta ọjà rẹ̀ pẹ̀lú ìbúra èké ó ní bó ṣe rí ní ọlọ́run kó láwa ń muslim wà fún ìrìwá àyàláhù alimusbilu nínú ẹgbàwà mi ànábì rẹ̀ tó ń wọ́ aṣọ ìlọ́dì rẹ̀ nílẹ̀ nítorí kó jẹ́ aṣọ kan tó kọ́mọ̀ tí wọ́n máa ń ṣùgbọ́n a ti sọ ríwáyà sọ lẹ́ẹ̀kẹ́ pé èyí nù aṣọ ibnu umar náà sọ wípé ànábì fili ìyẹn wà nù tó tún tẹ̀lé káṣọ ó gùn ó wà nínú àlè ìzá aṣọ lẹ́ọ̀dì wà lè kọmíṣ aṣọ tàbí kọmíṣ tí wọ́n tún sí bùbá yẹn ní jàlábíà yẹn ó wọ̀ kìí ṣọ̀rọ̀ aṣọ tí wọ́n fi róòrò nìkan wà lè ìmáàmà ó débi láwà ní pẹ̀lú wí láwà nínú kí láwà ní ó tún mọ́ kan lè lẹ́yìn rẹ̀ ó débẹ̀ máa ń járọ̀ ṣe án kúyàlá ẹni tó bá wọ́ èyí yòówù ń bẹ̀ nílẹ̀ ní ti ìgbéraga láàmìyànzòrò lọ ilé ìyá ọmọ kìíyàmà ọlọ́run ọba ò ní ṣíjú àánú wò gbèǹde ọlọ́run ọba ò ní ṣe ni kò ní ṣíjú àánú wò ní a bá wo hadisi tó tẹ̀lé hadisi jabir bunu salim eh, radiyallahu anhu ó ní rọ̀ rajulan kan jabir yi bunu suleimu yi. jabir bunu ni kọlọmbà ni rí ọkùnrin kan eh, jọ́ kó ń lọ ní òun hmm. tí àwọn èèyàn tó ṣe pé wọ́n láyà kúlù ṣe àn ìlà sọ́dàrú ànìhù kò ní sọ ọ̀rọ̀ kan àfi káwọn èèyàn gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu ẹ̀ kólítù mo wá sọ náà mẹ́nà àdà talilé kọlu àwọn èèyàn wá dá mi pé Rasulullah yìí ni sallallahu alaihi wa sallam ah, òjíṣẹ́ ọlọ́run nìyẹn olóńsọ̀rọ̀ táwọn èèyàn wọ́n dágú tí wọ́n rọ kiri káì tí wọ́n ń gbọ́rọ̀ rẹ̀ olóhùn wa ní alẹ́ ìsàlám yá rasulallah ahàn asàfilà alẹ́ ìkàsàlám yá rasulallah ó ní mo wá sọ pé alẹ́ ìkàsàlám rẹ̀ òjíṣẹ́ ọlọ́run mọ́rọ̀ tẹ́ nílẹ̀ méjì kọ́ọ̀la ó ní ànábì wa ní látàkùl alẹ́ ìkàsàlám má ṣe sọ pé alẹ́ ìkàsàlám alẹ́ ìkàsàlám tàhíyàtul mọ́ọ̀tà torí àwọn òkú mo rò pé kúl asàlámù àléka ń tẹ́sọ ní asàlámù àléka kìí ṣe àléka sàlámù ọdọ̀ ọ̀rọ̀ ni èmi ní sàlàyé ìyẹn dáadáa torí pé ń tú ọ̀rọ̀ aṣọ ni kọ́ọ̀lá kúlùtù àǹtà rọ̀súlùlọ́ ta kọ́ọ̀lá ana rasulullah onye ní èmi lòjíṣẹ́ ọlọ́run alladhi idha ka dọ́b èyí tó ṣe pé tí ìnira kan bá bá ọ fàdà áùtùhú tí n bá sì bẹ lọ́hùn fún ọ kàṣàfà ò àǹkà ọlọ́run ó mú ìnira yẹn kú fún ẹ àwọn amọ̀sánà tí fàdà àwòtù úú ìdí ti parẹ́ hmm. ó ní tí ń bá tó bá sì ṣẹlẹ̀ sí ọdún tí ò sí òjò sánà tù ó yàtọ̀ sí sánà tọdún ilé ọ̀dá òjò ní ọdún tí ọ̀dá òjò bá ṣẹlẹ̀ fàdà àwòtù úú mo sì bá tí má bá yín bẹ ọlọ́run àmbàtà àlá ọlọ́run ó mú òjò wá nǹkan oko yóò sì máa hù títí títí títí tí tó fi ń sọ tánàbí fi sọ wípé títí tí arákùnrin yẹn fi sọ wípé ó ní kúlítù ó ní títí tí arákùnrin yẹn fi sọ wípé gbà mí nímọ̀ràn rẹ̀ òjíṣẹ́ ọlọ́run kọ́ọ̀la ànábì ní láà tusbil o oh, la tasubanna ahadan la tasubanna ahadan má ṣe bú ẹnikẹ́ni ìmọ̀ràn àkọ́kọ́ tánà bí gbà ìmọ̀ràn àkọ́kọ́ tó ṣe kíni tó gbà nìyẹn títí títí torí àsìkò bí mo fẹ́ gangan ní pé ànábì torí pé báàbù bí ti máa ń kàlẹ̀ ọ̀kọ̀ọ̀kan àwọn ọ̀rọ̀ yẹn ní òtún máa jáde ní ìdẹ̀fẹ́ yà ní tí mo fẹ́ lónú àdízi ti jábìrì yìí gúnù sùlẹ̀mù ni pé ó ní àtò oníkànábì gbà wọn mímọ̀ràn ànábì wa ń gbà láwọn ọ̀rọ̀ àmọ̀ ìmọ̀ràn kan títí tànábì fi sọ yí pé wárùfà ìzáàrọ̀ka ìlà nísfìsáàkì fa aṣọ ìlọ́dì tàbí ìró lọ́dọ̀ tí wà wà òróró aṣọ táwa bá wọ̀n bí bí a trọ́sà ní òpin ẹ̀yẹn ni tá ń pè ní ṣòkòtò mọ́ fà sókè ìlànà spisak títí dé ìlàjì ojúgun tí wọ́n pè ní ojúgun ni láti òkè kókósẹ̀ sí abẹ́ orúnkún òní wọ́n pè ní ojúgun ìlàjì rẹ̀ yẹn ni pé láti òkè kókósẹ̀ sí tàbí láti abẹ́ orúnkún o tàbí láti orúnkún sí kókósẹ̀ ìlàjì rẹ̀ ó ní ibẹ̀ ní kó jẹ́ kí aṣọ rẹ̀ kó fà lọ òkè kó débẹ̀ fàyínà bẹ́yìntà tó bá wá kọ̀ tó lè fà dé lájì kókó ìlàjì ojúgun ẹ́ fà ilà lè ka àbẹ́yìn ní má jẹ́ kó máa lọ lẹ̀bẹ̀ títí títí ó fi dé òkè kókósẹ̀ mo rò pé ti yé ìlà gọ́yà mo rò pé ti yé ó lọ títí tó fi dé ibi òkè kókósẹ̀ yẹn kìí ṣe yóò bo kókósẹ̀ yẹn mọ́ òkè ni wà ìyáka wà isbal ṣọ́ra fún kí aṣọ rẹ kó ma wọ́lẹ̀ níbi oní isbal lè izar bí máa wọ́ aṣọ ìró rẹ nílẹ̀ fa inna ha mina lè máa hìlá bẹ́ẹ̀ gangan bẹ nínú ìraga ẹ̀fí ṣàlàyé Gbígbẹ́ àdìsánàbí ni ẹni tó bá ń wáṣọ rẹ̀ yẹ́lẹ̀ ní ti gbéraga lọ́wọ́ ní síjú àánú wò kò ní bá sọ̀rọ̀ àánú yóò mọ̀ bẹ̀rù yẹ́lẹ̀ tẹ́lẹ̀ rò. Pé ìsìláàlù ń bẹ̀ yẹn ẹ́ wípé ìyáka wà ìsìláàl fa iná omínà ìmọ̀fílà pé tó bá ti lè ṣe táṣọ yẹn wọ́lẹ̀ yẹn gangan ní gbéraga torí bá náà bí ẹ̀rì kó wà lámọ́lẹ̀ níbi ṣíṣe bẹ́ẹ̀ káṣọ mọ́ kọjá kókósẹ̀ sísàlẹ̀ yẹn mínà ìmọ̀fílà ó ń bẹ nínú wà gbéraga wà ìnàmù wàínà ìmúrú à wàínà ìmúrú ṣátamaka tó bá dẹ̀ pé ẹnìkan bú ọ ẹ̀ máa stop ẹ̀mẹ̀mẹ̀ ní kàsíwájú ibi tí mo fẹ́ lò ní pé ànábì gba ta ni nímọ̀ràn ó gba arákùnrin yẹn nímọ̀ràn wípé kó fa àbúpa aláṣẹ wípé kó fa aṣọ rẹ̀ sókè sí ìlàjì ojúdu tí ò bá lè ṣe yẹn kó má kó kọjá kókósẹ̀ sí ìsàlẹ̀ torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò ṣe kí ni ó ń bẹ nínú ìwà ìgbéraga ọlọ́run ò sì nífẹ̀ẹ́ sí gbogbo àwọn kí ni ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí àwọn oní ìgbéraga àdísì tí ó tẹ̀lé yìí ah, eh, àwọn àfáà pé kò lálàáfíà àdísì Abu tí arákùnrin kan wọ mọ́ṣáláṣí tó ṣàlọ̀ àlá tó lọ kírun fàkọ́lá aláòrọ̀ jùlọ ya Rasulullah ìmọ̀ alákàmọ́ta tí ó ń tọ́lọ̀ aláṣì ọlọ́run kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so ní ṣókí nítorí àsìkò àti lo nǹkan bí minutes gbogbo àwọn àdìtì yẹn mo kàn fẹ́ mú wá lọ́wọ́ kan kàlèmùtù ọkùnrin bá wọ̀ ẹni tó bá mọ́ra rẹ̀ ní mùsùlùmí gbogbo aṣọ tó bá wọ̀ ìṣe ni o ìṣàgbádá ni o ní ẹ̀ńlẹ̀ Yorùbá wá ń bí o ìṣe bùbá ìṣàgbádá ìṣe jàlábíà ìṣe dàńdógó ìṣe ẹsìkí ìṣe gbogbo ń torí owó láṣọ gbogbo ń téèyàn rí kéèyàn wọ̀ ní ṣòkòtò pàápín gúngùn rẹ̀ ibi tó gùn tí ó kò gbọ́dọ̀ kọjá ọrùn ọwọ́ nítọwọ́ so ìyẹn ló fà tó yẹ pé style aṣọ kan wà tí wọ́n kó jáde ńgbà kan tí wọ́n pè láṣọ sẹ̀nìgà aṣọ àwọn sẹ̀nìgà yóò bu ọwọ́ báyìí kódà yóò fẹ́ mọ irú ẹ̀ ní bùbá àwọn obìnrin kan ṣùgbọ́n táwọn ọkùnrin gbà tí wọ́n pè ní tọwọ́ bọbẹ̀ táwọn obìnrin bọ̀ tóbìnrin kò kàn sáwọn táwọn ọkùnrin ni aṣọ yẹn wọ́n máa ń gùn gan ọwọ́ àwa kọjá kókó ọrùn ọwọ́ agùn afẹ́lẹ̀ bu ọwọ́ tán style ni irú ìyá lè lò ọrùn ọwọ́ ni ibi tó lè gùn dé dẹ́ni ti sàlẹ̀ ó gùn gùngùn nísàlẹ̀ kò gbọ́dọ̀ kọjá kókósẹ̀ a máa wò lókè kókósẹ̀ yẹn pé kókósẹ̀ wa gbọ́dọ̀ yọ síta táàrí mọ́ ẹsẹ̀ ìyẹn ni paapin ìyẹn ni pé ó tán látòkè kò gbọ́dọ̀ kọjá abẹ fọ́kùnrin ṣíṣe bẹ́ẹ̀ ńkọ́ àbí láwà níta awé náà ó ti wù kó gùn tó kò gbọ́dọ̀ kọjá àbí kókósẹ̀ yẹn nù kò gbọ́dọ̀ máa wọlé tó kọ́ ànábì ṣàlàyé tó wo irúfẹ́ aṣọ tá a bá fẹ́ wọ̀ kò bá jẹ́ ìró láró ṣàpá àwọn ìlú kan àwọn ọkùnrin máa ń rorò nílẹ̀ eh, nàìjíríà wa iná àwọn ará orí omi wọ̀nyẹn àwọn ìjọ wọn máa ń rorò níbẹ̀ yẹn kò ní jẹ́ aṣọ ìwọ̀ fún wọn torí pé kì í ṣe obìnrin nìkan ló ń rò àbí ọkùnrin náà máa ń rò so wọ́n ti máa sí aṣọ wọn jàlábíà ló wọ̀ ní gbogbo ń tàrí káwọ̀ láṣọ ó pa pin gúngùn rẹ̀ tí ń bọ̀ látòkè òkè kókósẹ̀ ló dúró sí tó bá ti lè kọjá àyẹn minalimakila ó wà nù gbéraga iná lọ aláyọ ìbòkúlà mọ̀tálì fàkó ọlọ́run sì nífà sí gbogbo alárìnfì alárìnyàn gbogbo onígbéraga ọlọ́run bọ̀ nífẹ̀ẹ́ sí wọn ní àkótán àwọn míì mọ́ wá ń sọ yí pé makruhu ni makruhu pé ìta fẹ́ ní kan kọ ni kìí ṣe pé èèwọ̀ ni kò ní ǹjẹ́ ó ní bùkátà kí n ṣàlàyé pọ̀rọ̀ wọn wọlé pẹ̀lú nta gbọ́ bá nàbí ṣe ṣàlàyé ìgbàtà ìnàbí sọ pé ẹni tó bá kankan jọ ń ilé ọlọ́run ò ní síjú àánú ọlọ́run ò ní kẹ́nìkan ní ẹ kìí ṣe ṣùgbọ́n àwọn kò kàn dáa mi ẹgbọ́ sọ kí n sàlàyé pọ́rọ̀ wọn yẹn ni jọ nídìí mọ́ wọ́n lé yẹn ọlọ́run ní ṣíjú àánúwò yẹn wọ́n ti tábì tí ẹ ti ẹ̀sọ́ kankan pé kò ní wò kò sì ní bá sọ̀rọ̀ kankan kò sì ní fọ́mọ́ yóò máa bẹ fún ẹ̀yẹ lẹ́tà ẹlẹ́rọ ṣé nǹkan tí èṣe ni wọ́n kó adúrú ìyàwó wa fún àjọ́bẹ̀ yìí gan ti ń gbọ́ àdìs àbí tẹ́ ti ń gbọ́ kùránì tí ìbá pé èèyàn lọ ṣàlàyé jindo ọtí mímu gan zìnà ṣíṣe tẹ́tẹ́ títa ẹtí gbọ́ tẹ́ ń sọ ìyà tó tó báyìí fún rí báwo lè yóò ṣe wá mọ́ sọ pé rú nǹkan yìí ẹ̀rin kìí ṣe wọ̀ just like lẹ́fẹ̀ẹ́ láwọn èèyàn àwọn àfà míì ẹ̀rí ti gbogbo aṣọ wọn tí wọ́n bá wọ̀ yóò mọ́ gbálẹ̀ agbádá àwọn ọmọ kò tẹ̀lé wọn lẹ́yìn wúruwúru mọ́ àlọ́mọ́ mọ́ àwọn ẹ̀rí kan tí ò ṣíṣẹ́ rí wá nínú ẹ̀rí tí wọ́n mọ́ mú wá ó wà ní sọ́rẹ́ Bukhari wọ́n níjọ́ kan ànábì sallallahu alaihi wasallam àti inú gbí ó dìde àlùkímbà rẹ̀ wọ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn ò wọ́ kò rí bẹ́ẹ̀ ẹ̀yin náà máa aṣọ àlùkímbà tẹ́yìn bá dìde lẹ́ni tó bínú tí ò tí ì gbé wọ̀ sọ́rùn tán kí ló máa ṣẹlẹ̀ sálùkímbà yẹn á wọ́lẹ̀ náà ànábì dìde ó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ àlùkímbà yẹn ti yẹ̀ ṣẹ́mọ̀ ó wá fẹ́ gbé sọ́rùn ó wá ń dìde bẹ́yẹn ẹnìyẹn ń ṣàlàyé bínú bí ṣe bá nàbí torí pé kò dúró tán sókè àbí nǹkan tó fi ń rìn lọ síbi tí ó ti bá wọn sọ̀rọ̀ ẹ́ tó bá ti wọ́ tán ṣáàlùkí máa yẹn máa wọlẹ̀ kò lè wọlẹ̀ so ẹni tọ́rọ̀ bá yé irú èèyàn wọ́n lè wo nǹkan báyìí tọ́rọ̀ bá wá yé èèyàn tí wọ́n bá fi irú èèyàn hàn yàn ìbéèrè tó yẹ ká béèrè ni pé ẹjọ́ sànà bí làwa ànábìsọ àwọn tọ́lọ́wọ̀n ọbọ̀ ní bá sọ̀rọ̀ àánú tí ò ní síjú àánú wò tí ò ní sàfọ̀mọ́ fún wọn tí ó mọ̀bẹ fún ya ẹlẹ́tẹ̀ elérò ó sì ti yé wa nú kùránì pé iná fatahana láka fatiha mubina liyaghfira Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhara wa liyutimma ni'matahu alayka wa yansuraka Allahu wa yahdiyaka siratan siratan mustaqima ó tẹ̀lé tún ni wa yansuraka Allahu nasran aziza sọ́rọ̀tù fatihi ọlọ́run ní iná fàtánà láka fatiha mubina níyà kúrò lọ òláka ọlọ́run ó lè ṣàforíjì fún rẹ̀ ànábì mọ́ta kọ́ dámà ní dàbíkà wà mọ́ta áka ẹ̀ṣẹ̀ tó ti yára ṣe àti èyí tó ti ti ṣáájú àti èyí tó ṣe kàn èyí tó yára ṣe èyí tó lọ́ra ṣe ní ẹ̀ṣẹ̀ kí ló bẹ̀rẹ̀ ìyá kúrò lọ́wọ́ láka mọ́ta kọ́ dámà ní dàbíkà mọ́ta áka wọ̀nyí wàyò tí ń mọ̀ ní mẹ́ta ó àlékà kó sì lè parí ìdẹ̀ra rẹ̀ léèrò ànábì lórí ẹ̀dẹ̀ sáwà lọ ló ń sọ yẹn fún direct olówó afẹ́gbẹ̀ ìbánábì ṣe báyìí kò tán ó yàtọ̀ yé yàtọ̀ bó lẹ́gbọ́rọ̀ rẹ̀ yẹ ò wọlé ṣùgbọ́n irú àwa tí a bá wulẹ̀ mọ́ kí ó ta lè fi tàbí tọ́lọ́run ògbọ́n wa láti lè ronú tí mo sọ yìí èyí kan ẹ̀dàkùn ànábì yàtọ̀ ọlọ́run ọba àlékè ọlá fún rẹ̀ ló sọ ọdún kùránì òun náà àtọ́ iná kálíkà òsára ẹ̀nà lẹ́sọ́ pàánà ọlọ́run lóun ti fánà bí lẹ́ àbàtàlì kan sára o àbàtàlì jẹ́nà ẹ̀dàkùn àná ọlọ́run dákò nínú kùránì ìtọ́lọ̀ ń sọ fún mi ni màá ṣe tánà bí ṣàlàyé ni màá lò kìí ṣe ìtẹ́yìn ń sọ torí tí yín bá gbé tó bá gbé ìbínú ọlọ́run ẹ̀ lọ fi so kí ni ẹ̀ ò bá kò bá wọn nílẹ̀ yorùbá ìgbìmọ̀ àìwọṣọ ńlẹ̀ àwọn ọkùnrin kẹ́ńbẹ̀ ẹ̀ẹ́dẹ̀ lọ wo fọ́tò àwọn awólọ́wọ̀ àzíkúwe nígbà tí wọ́n lọ ìlú èkó tí wọ́n lọ fẹ́ gba òmìnira orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ wo fọ́tò john ẹ̀rí pé gbogbo aṣọ wọn fò sókè ní kò sẹ́nì kankan táṣọ ẹwọ́lẹ̀ nù táwọn èèyàn wà wọn wo ní ìsàwọn kan ní ẹ̀rí nǹkan òṣì ló ń tàwọn alùsí náà yẹn òróró aṣọ ni ẹni tí wọ́n lè ránṣẹ́ wọn kó kan lẹ̀wọ̀n bóyá ṣe gọ́ tó bá àwọn Awólọ́wọ̀ náà òṣì ló ta wọ́n gbà náà àbí bàbá wọn Aláàfin Ọ̀yọ́ ẹ ti ráṣọ rẹ̀ kẹ́ńbẹ̀ lóbi jó ojúgun ni ó fẹ́ dúró sí òun náà rówó ráṣọ àmì tó lọ́n gẹ́ bá ṣe máa tanra wá jẹ kò tí ì yé mi ṣùgbọ́n torí pé àṣẹ ìtọ́nù láàánà ọlọ́ọ̀ kódà trọ́sà àwọn èbó nínú definition trọ́sà èbó tẹ́ bá lọ dictionary àwọn dictionary kan ó ṣàlàyé wọ́n tó ya àwòrán ẹ̀ fọ́tò ẹ̀ pé wọ́n ní trọ́sà ní ṣòkòtò gbọ́ọrọ tó máa ń wà lókè kókósẹ̀ ní èdè òyìnbó pair of trousers ṣòkòtò ni wọ́n divine wọ́n tún yà sí àwọn dictionary mi náà dictionary atúnmẹ́ẹ̀dì òkè ni ẹwà wọ sọ́ọ̀sì sí bóyìnbó ṣe ń wọ̀ nǹkan ẹ̀ nìyẹn pé pé fàṣọ ẹ̀ mọ́ wọ́lẹ̀ àwọn James Brown àwọn aláwọ̀ dúdú tí wọ́n bọ́ lóko ẹrú àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí kó ṣéènì sọ́rùn àsọkùnrin gbangba sọ́wọ́ tí wọ́n wá ń wọ bàtà ṣòkòtò lábú tí ń pè jébì tí ó bo bàtà tí ó mọ̀ gbálẹ̀ káwọn èèyàn lè rí wọn báwọn náà wà àwọn olórin àwọn oníjó eré ìlú aṣọ owó ló tún wọ̀ ìgbò yóò máa wò káwọn náà dísí tí ẹgbẹ́ títí dì sí àwọn aláwọ̀ dúdú náà lamẹ́ríkà bí olórin bí oníjó bí kí mọ̀ ṣe rálẹ̀ táwọn yóò fi lè wò wọ́n ní ìpátá àwọn ní wọ́n ṣe ní kódà nínú aṣọ tàwọn ìbò nǹkan jọ so ṣùgbọ́n ètí súnà sọ ìka mójútó kọ́lọ̀n kó ṣàánú wa kọ́lọ̀n kó là wá níbi ìfẹ́ ẹnu tó tánà bí sọ ní sí gbogbo àwọn àhádìtì yẹn ó tó tẹ̀lera wọn èyí tá a lè ṣe ṣókí nínú àlàyé nìyí nípa ọ̀rọ̀ al gẹ́gọ́ ṣe ibi tá a kàdé ibi tá a bá àdìsì nínú riyadus kọ́lọ̀ fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ jù bá ti ṣàlàyé rẹ̀ lọ ọlọ́run má bínú sí wa o ọlọ́run kí ó sì má abẹ́ ọlọ́run bá jọ́ gbélé alkiyama kó mọ́ kà wá kún ọ̀kan nínú àwọn tí kò ní síjú àánú wò kó mọ́ kà wá kún ọ̀kan náà tí ò ní bá sọ̀rọ̀ àánú kó mọ́ kà wá kún ọ̀kan nínú àwọn tí kò ní ṣàfọ̀mọ́ wọn kó sì mọ́ kà wá kún ọ̀kan náà àwọn tí ó jìyà ẹlẹ́ta ẹlẹ́rò ọlọ́run kó síjú àánú wò wá kó bá wa sọ̀rọ̀ àánú kó ṣàfọ̀mọ́ wa ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó mọ́ ti ẹ̀já tọ́yà anáwó bèlè pé bẹ̀ jẹ́ ká wọ onídẹ̀ra wá sí ya rahman rahimi wa ya akramal mukramin rabbana atina jẹ́ سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته